You. إنه شهر تسبيح وقرآن فحيث ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من فاش ومن دان إن الجهاد لأقسام وأفضلها كلام حق لذي جور وسلطان هكذا ديدننا لا قال غيرهما إنس ولا 对呀。 bá ti fẹ́ lé báyìí gbogbo àwọn màláíkà wọ́n wá tó lọ́wọ́ wọ́n inú wọ́n wà máa dùn bínú wọ́n ṣe dùn tó lóṣù ní olóṣù Ramadan ilé tí àwọn ohun wájú yìí gẹ́rẹ́ tó wá kù yí ọlọ́mọdé gẹ́rẹ́ ó yẹ máa lọ anábíwá sallallahu alaihi wasallam ó jáwọ̀ pé tí wọ́n bá béèrè lọ́wọ́ àwọn òkú tó wà lọ sàárè pé afẹ́ fún láǹfààní ọjọ́ kan péré ìrìn òkú tẹwà ló sàárè yìí afẹ́ fún láǹfààní ọjọ́ kan péré kẹrọ ń lò láyé wọn ò ní ọlọ́run dákun ọjọ́ kan ní ramadan ló yọ bọ́ sí torí pé iṣẹ́ ọjọ́ kan ní ramadan ó ṣe déédéé àìmọye iṣẹ́ olóore tó pọ̀ ní àwọn oṣù tó kù oṣù ramadan náà ni wọ́n ń bọ̀ yìí àti fẹ́ parí ṣàbáà ṣàbánù ó parí lọ́la tí ó bá pé 30 báyé pé kò ní pé 30 ṣàbánù ó lónìí oṣù ojú ọ̀run 29 30 náà sì ni bó bá jẹ́ 29 nígbà míì a jẹ́ 30 nígbà míì so tí ó bá fi lè jẹ́ pé abárósù lónìí tí ó bá kéde kókósù lónìí ààrẹ ó bẹ̀rẹ̀ lọ́la tá a bá fi wá rósù lónìí àwa ka ṣàbáàlì yóò pé 30 lè tó túmọ̀ sí pé ọ̀la ni ṣàbáni ó pé táàtì tí ṣàbáni bá ti pé táàtì lọ́la táà bá ti róṣù lónìí tí ṣàbáni bá ti pé táàtì lọ́la ọ̀la láṣámú ọ̀túnla lábẹ̀rẹ̀ ààwẹ̀ ilé tó jẹ́ may 6 ṣùgbọ́n tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí táwọn sọ fúnra wa ní wípé eléyìí ọ̀gbọ̀nà jẹ́ tí ó bomi tútù sí mùsùlùmí lọ́sàn kẹ̀kẹ́ bí tí wù ọmọ mùsùlùmí gbọ́dọ̀ nípalẹ̀mọ́ òun ló ń tẹ́pà nẹ́bí wọ sọ́nà lọ sọ́nà irú ọ̀la gan yẹ́wù ṣákìlà nẹ́bí máa pè ọjọ́ iyèméjì ọjọ́ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tètè jẹun láàárọ̀ onírú ọ̀la tí wọ́n fẹ́ pẹ́lọ́sù lónìí tí ṣàbá ní di 29 lónìí ìbáyìí tí ọ̀bá àbáfilẹ̀ lóṣù lónìí ọ̀láhun yọ́mù ṣák ní ọjọ́ iyèméjì ọjọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ kóraró kó tó jẹun o ni ọlá so tí a wà kí asámú táwa bẹ̀rẹ̀ rọ̀bùdánà ní ọjọ́ monde insha allah so a gbọ́dọ̀ ti gbáradì ilẹ̀ ìkánu fi ń jẹ́ ẹrú fọba tó níwá náà nù ní ti ń jẹ́ ẹrú òun lẹ tó yẹ pé kò option in tọ́gà rẹ̀ ti sọ bẹ́ẹ̀ bá tẹ́ẹ̀ bá wà ní ẹ̀wọ̀n láyé lọ́dọ̀ àwọn ẹlẹ́ ǹjẹ́ o ní agbára kankan kpe tí mo n'i ṣe nìí níṣẹ́jú báyìí tí ni fẹ́ ṣe nìí wákàtí tó ní ìsìnkú ó sí àkùkọ ẹwà lọ roko lé ọ̀gá kọ́ wá ní owó múra o ṣé èyàn lè ṣe bẹ́ẹ̀ sọ ẹwà lọ roko lé ọ̀gá kókó òun múra ni ọba wọn máa wọn ní tọ́ bá làwọn ní fẹ́rú ṣe à ń parú òwe bẹ́ẹ̀ a sì dà bẹ́ẹ̀ láàrin ẹ̀dá sẹ́dá ṣùgbọ́n tó wá jẹ́ ẹ̀dá sọ́nà ọba tó ní a mọ̀ wá ṣe rọ́fùdù a mọ̀ wá pé rárá tí wọ́n sọ aná lọ ó ṣe lè jẹ́ báyìí àsìkò òun ṣe lè máa yí yóò wà mọ́ controversies ó wà pọ̀ káàkiri tẹ́bá gbé ẹbá débìkan kí lẹ́ ń jà sí àwọn kan lásìkò òun yí ni ṣe bọ́ba tó ń kọ̀ǹtúrò rẹ̀ ṣe bí bọ́ba ṣe bá ṣe yóò wúlò pé rẹ̀ tó bá wù ú ajẹ́ ká aago méje ó ti fẹ́ lù ní àwọn ọgbà mí ilé òsì ní tì fẹ́ mọ́ tó bá sì wù ú ajẹ́ kí ló ti fẹ́ mọ́ kedere láago márùn-ún àbọ̀ sí mẹ́fà ó lóun ni òun ni mùdábì òun ni àlùmùdábì ọba tí máa ṣe nǹkan bọ́ba ṣe wù ó lè yí ẹni rò pé báyìí lọ́fẹ́ ṣe aṣébà míì ẹni rò pé bákan lọ́fẹ́ ṣe aṣébà kan ni ló fi jẹ́ pé àwọn in ti ń jẹ́ ẹrú òun náà ni ẹni tó yẹ pé ìgbà bá fẹ́ máa ròyìn ẹrú nu Qur'an ó wá ní ti ń jẹ́ ẹrú ọlọ́run òdodo ó ní ara rẹ̀ fọ́lọ́wọ́ bá total submission ìtọ́lọ̀ bá ti ní ó ṣe ní ó ṣe Ibrahim salatu bàtọ́lọ́ ń sọ wípé wọ́n mọ̀ yẹ́rùgá bọ́ àmì láti Ibrahima ilá máa ń sẹ̀fí ànẹ́bùsáwú wà lákọ̀dí sápá iná òbí dúrí àwa iná òhun fílẹ̀ àkẹrà ti làmìnà ọlọ́ni Ibrahima yẹ àdẹ́bí Ibrahima wà mọ̀ yẹ́rùgá bọ́ àmì láti Ibrahima ẹni tó bá lò wọ̀ fẹ́ lo ayé bí Ibrahima ṣe lò kọ́dí sọ ilá máa ń sẹ̀fí ànẹ́bùsáwú ẹ̀gọ́ kọ́dà ẹ̀gọ́ ọlọ́run lò wà mọ̀ yẹ́rùgá amílẹ́tì ibrahim ẹni tó bá lòun ọ̀fẹ́ sáyé bí ibrahim ṣe sáyé ilẹ̀ amẹ́sẹ́bí anábùsáwù olú ẹ̀ bọ̀ wà mí yẹn nígbà fún amílẹ́tì ibrahim ẹni tó bá lòun ọ̀fẹ́ lo ìgbà bí anábì ibrahim ṣe lò gbà ilẹ̀ amẹ́sẹ́bí anábùsáwù elútọ̀ ń gọ̀ wọ́n wá ní àwọn qualities wo lọ́wọ́ lára anábì ibrahim tó fi wá di pé ọlọ́wọ́ á pe ibrahim ní ọ̀kan gbogbo ayé ọ̀kan ó wá ní wọlé kọ́ni sábà iná òbí dúnìyà àti sa Ibrahim lẹ́sà ẹni ẹ̀sà ní láyé wa iná òun fílẹ̀ àkẹ́rọ̀tì lámìnà sọ̀rọ̀ iná tó wá tó ní dọ́gbẹ́ni àkìyámọ̀ ara àwọn èèyàn rẹ̀ látò fi sí kí wọ́n rí Ibrahim sọ́lọ́ ní kíkọ́ lára wúrọ́pù àsìlím nǹkan ẹyọ ọ̀kan tó sí náà ní pé ọlọ́wọ́ bá rẹ̀ sọ pé àsìlím gbà fún mi lórí ẹ̀mí rẹ̀ àsìlím gbà fún mi lórí bó ṣe máa ṣẹ̀sìn àsìlím gbà fún mi lórí bó ṣe tọ́jú ọmọ àsìlím gbà fún mi lórí bó ṣe sa ẹbí àsìlím gbà fún mi bó ṣe ṣèlú àsìlím gbà fún mi ọlọ́wọ́n bá bó ṣe ṣe àwùjọ kọ́lá àsìlámùtò lèlà ìrọ̀bílà lójú ẹsẹ̀ làlámì ibrahim sì ni ìwọ ọlọ́wọ́ àsìlámùtò ìtumọ̀ àsìlámùtò ni pé I have submitted myself to your will tó ta lè yí tó bá fẹ́ ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ àgbàlagbà ara lọ́lọ́ ní kárẹ́lì Ibrahim ọ̀dà kó kọ́ dábẹ́ fúnra rẹ̀ kọ́ circumcise ara rẹ̀ so easy àgbàlagbà wọ́n ti bàbá ti lé sẹ́kùtì kọ́ lọ́wọ́ tó sọ pé ó yá ìtàtà lọ circumcise ara rẹ̀ circumcise abẹ́ rẹ̀ bóò ní ṣe ṣe ọlọ́wọ́ á ní kó gbé àzákàrí rẹ̀ kó gbé lírí òkúta ńláńlá báyìí àgbàlagbà gbé àzákàrí rẹ̀ lírí òkúta ńláńlá wá mú àáké wá máa fi pàbà yìí alẹ́bí Ibrahim ó wá gbé àzákàríyàn lérí igi olórí òkúta báyìí ó wá mú àáké ó wá fi ń sá báyìí òkè ó máa fi àáké sá abẹ́ ara rẹ̀ báyìí ẹ̀jẹ̀ ń dà alẹ́bí Ibrahim ń sunkún àwọn èdò ẹwà ṣe èmi kọ́ ọba tó níbi lórí ìṣẹ́ ni kí ló láwọn ṣe tó àtà ìyàrí báyìí kí ló dá kí ló dá síta yẹn lọ yìí èèyàn tó dá gbadagbada gbadagbada gbadagbada kó tó rọ ọmọ ẹyọkọ oṣù bí ọmọ ẹyọkọ ọlọ́run tó ní ọyọ lọ́dọ̀ àdúgbò lẹ̀ kan pa fún mi táwọn tí wọ́n bá ń sọ fún àwọn pé àrẹ́bí Ibrahim ń gbójú ọmọ pọn ọwá ní wọn lọ́n ti ẹ̀ fóònù ẹyọ kan tó bá ti fóònù òun wọ́n pa fún irọ́ ni kí sọ Ìsìràìlì yà mí àwọn ọmọ Ísírẹ́lì náà mú ìtàn yẹn wá kì í ṣe bó ti jẹ́nu àrẹ́bí ọlọ́wọ́ wa sọ fún wọn pààyàn kí lọ́lọ́run rẹ̀ wáyé fún àdẹ́bí ọlọ́wọ̀ lè sọ bẹ́ẹ̀ láìláì kò sí irú ojú tó lè pọ́n wọn tádẹ́bí ọlọ́wọ̀ wà sọ̀sọ̀ tó sọ pé ẹ kó fóònù lọ́mọ wọn àpá fún lọ sọ pé kọ́ àdẹ́bí Ibrahim pa ọmọ yẹn fóònù láti fi bí àdẹ́bí Ibrahim ṣe nígbàgbọ́ han àwa èèyàn kèétú ṣe láti fi mọ bí bàbá àdẹ́bí Ibrahim ṣe tó kí ni bẹ tọ́lọ̀ wò so because wọ́n twist àwọn ọ̀rọ̀ wọ́n twist àwọn ìtàn yẹn fún wa wọ́n máa parọ́ fún wa sọ pé eh, àdébí ibrahim ní tójú ọlọ́run fóun lọ́mọ tó bá fóun lọ́mọ máa pa fún ọ láéláé àdébí ọlọ́run lè wí bẹ́ẹ̀ abadan láéláé kọ́lọ́run tó sọ̀yẹ̀ di ànábì kọ́lọ́run tó sọ̀yẹ̀ di wòlíì gbogbo sọkúsọ ìwòkúwò ìjẹkújẹ ìmùkúmù ìṣekúṣe ìrìnkúrẹ ọlọ́run ti kọ́kọ́ mú kú òfin kò tó ní pé ànábì ọlọ́run àbí wòlíì ọlọ́run so àrẹ́bí Ibrahim kọ́ lọ sọ pé wọ́n pa ọmọ òun o ọlọ́run ló ní lọ pa fún mi àwọn tó wá sọ máa pé kọ́lọ́wọ́ ọlọ́run fi débà rẹ̀ gbọ́ rẹ̀ wò kọ́lọ́wọ́ lè mọ bó ṣe gbàgbọ́ tó là kọ́lọ́wọ́ lè fi bó ṣe gba ọlọ́run gbọ́ tó ra fún mi ń o ọlọ́run ni pé àdébí ti fẹ́ràn ọmọ ìpọ̀jù tó pẹ́ kó tó ọlọ́wọ́ bá sì máa jowú púpọ̀ kò fẹ́ kí èèyàn ó mú kankan lọ́kàn kọ́ pàtàkì lọ́kẹ́ èèyàn tó bí ọlọ́run ọba ṣe pàtàkì tó lọ́kẹ́ èèyàn ọlọ́run sọ pé anábì Ibrahim ọmọ yìí pàtàkì lẹ́mìí rẹ̀ pọ̀ jù ọlọ́run afẹ́fẹ́ ayé pé bẹ́ẹ̀ ṣe ń wòye o bọ́mọ ń ṣe pàtàkì lẹ́mìí rẹ̀ tó mọ́ pàtàkì lẹ́mìí rẹ̀ jọmọ lọ o kẹ́yìn èèyàn wá lè mọ̀ ọ́ yá lọ pa ọmọ fún mi ó sì rẹ̀ láti pa gbogbo nke nǹkan na anabi Ibrahim si anabi Ibrahim là kọ́kọ́ tọ́kọ́ gbà àlejò láyé ànàbí Ibrahim lọ mọ àlejò ó ṣe jù kéèyàn orí àlejò kọ́mọ rojú kọ́mọ korojú kọ́mọ banújẹ́ kéèyàn satisfy àlejò kéèyàn dada fa alejo anabi Ibrahim là kọ́kọ́ tọ́kọ́ ṣe bẹ́ẹ̀ anabi Ibrahim là kọ́kọ́ tọ́kọ́ ewu láyé anabi Ibrahim là kọ́kọ́ tọ́kọ́ kọ́ dabe láyé ó sì dá fúnra ẹni. ní ètò àwọn ẹ̀dá afọ ọ̀nà tẹ́gbẹ́ ẹmẹ́tìjọ ọmọ ọmọ ìnira lọ títí ẹ̀dá fún ògbà tí ọmọ ní ọlọ́run ní kọ́ da láti fífi gbígbàgbọ́ rẹ̀ ní ọlọ́run ọba ṣe ríran àwa tá ń lẹ́yìn alẹ́bí Ibrahim aleyhi salatu wa ó sọ fúngbà tí ó kù sáátà tálẹ́bí Ibrahim ó kú láyé níbi tálejò gbígbà tó fi tálẹ́bí sọ fún Allah subhanahu wa ta'ala pé ah, àwọn alẹ́bí ń bọ̀ ayé Muhammad yẹn àwọn àlùmọ̀ rẹ̀ àwọn ìjọ rẹ̀ ààbò sì ní bá mi ọlọ́run kò sì yọ̀ǹda fún mi kí n gbà wọ́n lálejò in absentia àrẹ́bí Ibrahim ọlọ́run gbà mí láyè kí n gbà wọ́n lálejò a mò tí ì sí ńgbà kan wa bẹ́ẹ̀ ni ọlọ́run kò sí tágbára rẹ̀ ọ̀pá gbà mí láyè kí n ṣe wọ́n lálejò kí n mọ̀ pé mo gbà wà ní mò Ibrahim a sì ti ìtàkàdínà kàkàlílà a ti sọ di ààyò ọlọ́run ni a ti sọ̀wọ́ Ibrahim di ààyò tó pé ńgbà tí tó ti ṣe gbogbo ìdánwò tá a gbé fún ọ tó ti páàsì tán ìtọ́lọ́wọ́ bá sọ ní wípé ìtàkẹ́sítúkà kàlílà mo sọ dààyò mo sọ di ààyò ọmọ wíwà yìí máa gbà ọmọ sọ yìí máa tẹ̀lé ìtọ́ bá rí màá rí ìtọ́ bá mú màá mú ìtọ́ bá sọ́lẹ̀ má sọ́lẹ̀ ìtọ́ bá ní kó dùn màá ní ó dùn ìtọ́ bá ní kó mọ̀ dùn ìní yóò dùn ní ti jẹ́ kàlílù nù yóò ní ìtàkásínà kàkàlélà mo sọ dáyò mo sọ dẹni tí mà pèdà sọ̀rọ̀ ọ wà ní kábínẹ́ẹ̀tì ọ̀wà kí lọ fẹ́ ni mo fẹ́ gbàlejò àwọn àníwò ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́wà ni wọ ìgbẹ̀rẹ́kà jìbìlù ìdàbù ilẹ̀ yìí ìdàbù ilẹ̀ kàlílì lọ́ọ̀dọ́ kàlílù ayò omi bí káfí mi kà fún ìjẹ̀nà lọ bu ẹ̀kún ọwọ́ rẹ̀ kan báyìí nínú káfún àti bẹ́lá ìjẹ̀nà táwọn àlìjẹ́nà olò jìbìlù wa bu wa ọgbẹ́ fún ànẹ́bí Ibrahim ọlọ́wà ní Ibrahim dìímú Ibrahim wà nẹ́bí ọlọ́wà ní wí ó kọ̀ mi báyìí báyìí sí ah, àjẹ́mọ́ ọlọ́run tóbi anẹ́bí Ibrahim wí ó kọ̀ mi báyìí báyìí sí àwọn afá ń nǹkan láyé àwọn afá rìsáàchì pọ̀ táwọn àwọn tí ọ̀rọ̀ òye wà máa pé ìjàfà débi tó ti pẹ́sì òyìí àlọ́ títí tó ayé pẹ́sì òyìí àtàjọ́ ọmọ pàpà kankan jòkó lọ gbá wá bá sọmọ ló kọ̀ọ̀kan nítorí pẹ́sì òyìí wa ti wọ́n rí rí torí pé àdó déédéé tá a bá ní ìsìkọ́mọ̀ tá a tá a ní ìsìkọ́mọ̀ tá a wà upright ni tí èyí ṣe pé ibẹ̀ yẹ gẹ́gẹ́ làwọn àfa wa tájẹ́ ti oúnjẹ sí tẹ́pà ń ṣe lọ́nà tẹ́ ká máa ṣe pẹ̀lú àwọn àfa wa kò nídìí náà wàláì kò nídìí kájòkó kò ní ṣe túláàsì kẹ́kẹ́kẹ́ well kò bá di o ṣùgbọ́n kò ní ìdí tó bá yẹ pa dúró dáadáa bó ṣe ìsìkọ́mọ̀ tí ìsìkọ́mọ̀ bá wà fún ọ so ṣé láwọn àti àwọn sọ pé kí wọ́n á lọ bá gbowó olókùn gbowó olókùn ṣùgbọ́n tó àgbọ́n lọ́dọ̀ lọ aláṣọ́lọ̀ tààrà yọ́gbàdúwà wọn ọlọ́run ló jẹ́ ká lè dúró déédé anábì Ibrahim ọlọ́run ayọ́yá wíbà wíbà wíbà in tó ní ó wí ọkọ̀ ọlọ́run nìí gbogbo táwọn ànábì ọlọ́run ṣe ó kọ́ ọlọ́run ni wọ́n fi ṣe àwọn ànábì ọlọ́run mú èjó ogun àwọn ànábì ọlọ́run èsì bẹ́ẹ̀ wẹ̀ lógbàdì àwọn ànábì ọlọ́run àjẹsí wà nígbà tí wọ́n wọn gbà tí wọ́n èèyàn máa dàrú pé ilẹ̀ nu ilẹ̀ nu ọ̀tọ̀ lòfin tọ́lọ̀ wá fúnlẹ̀ ọ̀tọ̀ lòfin tọ́lọ̀ wá gbogbo gbogbo òòlù tí bá tó bá ti yàtọ̀ sófin kùránì wọn ó jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ tí ìlú rẹ bá dùn sí ọ̀bà àwọn jẹ̀yà bẹ̀ torí àlọ́ jẹ́ pé èmi bẹ́ẹ̀ ṣe wò mí mi ò láìkì democracy kò sí ní bọ́ fẹ́ ṣe sí o torí ọlọ́run ti já mọ̀ pé ní tí ọ̀bá ní tó fẹ́ ṣe sí kò sí tó fẹ́ ṣe ṣùgbọ́n lórí ọgbọ́dọ̀ dùn sí inú mi ò dùn sí democracy pa ẹ tí ìlú mùsùlùmí tí ìlú rẹ bá dùn sí democracy tó bá ti pàdé ọlọ́run ìyìn sọ pé yóò wọ ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ bá rojọ́ bẹ́ẹ̀ bá wà lè withstand kọ́ lọ́wọ́ bá rẹ̀ tínú mùsùlùmí bá file wọ̀ lọ́ọ̀ tí mùsùlùmí bá file tọ́wọ́ bẹ́ẹ̀ ní ẹtí celebrate democracy day a ti wà níbẹ̀ kò sí tá a fẹ́ ṣe o torí pé ìjọba ìjọba ọlọ́run fún ìjọba alágbára débi pé kò sí èèyàn kọ́lọ̀ yẹn gbọ́dọ̀ bájọba lagidi kọ́lọ̀ àbọ̀jẹ̀ ìjọba kèfèrí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bájọba lagidi iná bí dáa pé protest èèwọ̀ ni fún mùsùlùmí mùsùlùmí è protest o in tó yọ ṣẹlẹ̀ in tí ìjọba orí ọmọ àfojú yín rí kálukú ọkọ ọmọ rẹ̀ ní ẹ̀sìn gidi o mùsùlùmí ò sí lẹ́tọ́ gbọ́dọ̀ gbé plakadi báyìí wá lọlé ọba àbí lọlé ìjọba àbí lọlé gómìnà kan wọn láì mùsùlùmí ò gbọ́dọ̀ sí lẹ́tí àwọn mẹ̀rẹ́kọ̀ kámẹ́rà rẹ̀ báyìí lọ fọ́lọ́ pé ẹ wò ó protest against ìjọba kọ́lá kí ìjọba wọn jẹ́ kékeré kó burú ju ètò àjẹnú lọ kọ́ máa mú ikọ̀ kábàá kọ́ máa pa ìjẹ wọn láì mùsùlùmí ò gbọ́dọ̀ protest ẹ lọ bẹ̀rù àwọn afẹ́sìn o gbogbo eh, àwọn community àwọn akílẹ̀ ẹ̀ wọ́n ní musulmi alkhuruj alkhuruj alasultan alasultan ala awliya umur ẹ̀ wọ́n ní kí musulmi ó dìde báyìí kọ́ àjọ ìlógógí ìlógógí wọn láì musulmi ọ̀gbọ̀lọ̀ lọ́wọ́ sí ẹni tó bá sí àsìkò yẹn wọ́n ti yọ fíìsì ìjẹ́ musulmi kò lára rẹ̀ tó bá kú bẹ́ẹ̀ kẹfẹ́ ló kú sí ìntí ẹ̀sìn sọ nígbà tí wọ́n bá rọ́dùnún àbàṣe amúdùn àbàṣe tí a bá ti lè fi ẹnìkan ẹ̀yin lẹ́ panupọ̀ ní o àbí látọ̀dọ̀ ọlọ́run síréètì ní o ní ẹnìkan bá ti lè ń jẹ́ olórí yín báyìí ọba yín baálẹ̀ yín tí a bá dúró sáàsì gómìnà yín pírẹsidẹ́ǹtì yín wàlàó amúdùn àbàṣe yìí kọ́dà kò jẹ́ ẹrúkúrú tí a lọ mú wá láti Ethiopia bá dọ̀ ní sẹ́wìn Ethiopia nìjẹ́ ànábì ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé ní bá wú wọ́n bá ń lò tọ́ bá wá sàbòsí wa ń kọ́ ànábì ni bá wá ṣàbòsí yìí ẹ wà á máa bẹ ọlọ́run ẹ gbọ́dọ̀ lẹ́nu ọlọ́run náà máa bẹ ọlọ́run yóò àbá inú ẹ gbọ́dọ̀ so bọ́lọ̀ ń ṣe sọnù bó ṣe wà ní ẹ̀sìn ẹ ń dọ̀rọ̀ àìṣe gan ló lídìí ló lídìí èèwọ̀ ní láyé mùsùlùmí èyí gbọ́dọ̀ síbẹ̀ anabi ibrahim aleyhi salatu wasalam ọwọ́ àṣẹbẹ̀ ẹ̀tọ́ ọlọ́wọ́ ni wí báyìí n tó ọwọ́ awi ó wí ọlọ́run nìkan ńgbò wí tán ọlọ́wọ́ ni ọya ọwọ́ ni wà gbogbo gbogbo ayé gbogbo bá láàdì sí kọ́ máa jẹ iyọ̀ mẹ́ aleyhi salatu wasalam iyọ̀ tá ń jẹ ní gbogbo bí wọ́n bá ti jẹ láyé ìgbàlejò àdẹ́bí ibrahim ló sọ alálejò rẹ̀ níbi tí ó níbi tó gbàlejò dé so ramadan àwọn èèyàn nu èèyàn náà sì ni wọn ẹ̀wọ̀n gbígbà fọlọ́n bó ṣe tó so kò sí tó lè fún a bí wọ́n bá dáró sùn lónìí kò nídìí ariwo kankan tí wọ́n bá dáró sùn lọ́la kò nídìí ariwo kankan ìwọ adásílá yo. o bọ́ ọlọ́run ti pẹ́ adébí ti pẹ́ ọ̀la ni yóò mú ṣáàkì fún ọ rẹ ni ọjọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ sí iyèméjì tẹ́ ẹ gbọ́dọ̀ tètè jẹ́ láàárọ̀ tó bá ti mọ̀ pé ọ yánú tètè jẹ́ sàárì lóru ọ̀la tí wọ́n bá ti lè kéde pé lóṣù lónìí o jẹ́ sàárì lóru ọ̀la jẹ́ sàárì lóru ọ̀la tó bá jẹ́ sàárì lóru ọ̀la bílẹ̀ bá ti mọ́ ká máa wò títí títí títí títí tí mo èrò sùn láàárọ̀ ní tí wọ́n bá fi lóṣù lálẹ́ yìí tí wọ́n bá fi kéde pé rọ́ṣù lálẹ́ ìkò gbọ́dọ̀ sáàwẹ̀ lọ́la alẹ́ ni wọ́n tó rọ́ṣù ajẹ́ pé alẹ́ ọ̀la lóṣù ó tó lé oṣù Ramadan tí ọba ti wá lé kárí ó ti lé ọba tó ní nǹkan lè fi hàn wá torí pàṣẹ yóò wù ni ṣùgbọ́n tí ọba fi lè lé tá ọba fi lè rí lọ́la ajẹ́ wípé àti ka ṣàbán ló ti pé táàtì ọ̀rẹ́ dìlù lọ́la which is pé monday làwẹ̀ so kí ni controversy tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé eh, àwọn kèfèrí ní kèfèrí lè kéde torí pé ìsìláàmù ṣàìtọ́nì wá ìsìláàmù àti mùsùlùmí kí gan ni torí pé gbogbo nǹkan wa divine ni láti sánmà ni kìí ṣe design gbogbo ẹ̀sìn òkú dẹ̀ design bá sì máa ṣe rè àwọn ọlọ́sùn wọn wò pé táwọn bá ṣe kí ni ọgbọ̀nà jẹ́ pé gbòòjò rọ̀ wọn ò ṣe fọ̀sùn sínú ẹ̀rù kọ́ wá rọ̀jò wò kárí bọ́bá lágbára so àwọn gbẹ́ torí pé wọ́n design ẹ̀rí inú òjò àsìkò dìsẹ́mbà tó ti ọmọ ṣe wọ́wọ́wọ́wọ́ àbásìkò owó yẹn máa ṣe ṣe náà ni june rather. june august àsìkò òjò sá wọ́n tó ìjọ bá ti àárọ̀ lásìkò wá yá ọ̀ṣun ti jẹ ọ̀ṣun yé ọ̀ṣun rọ̀jò yá ẹ fi ọ̀ṣun ẹ bọ ọ̀ṣun lásìkò ẹ̀rùn kúrú wò kárí kọ́ wá rọ̀jò tí wọ́n bá bí re ẹ thank you ẹ bí ẹ ní january tó wáyé pé lóòótọ́ nítorí mọ̀ pé Islam divine ni ó ní pé kò ní specific pé ìgbà báyìí ni máa ń bọ́ sí àti gbàwẹ̀ inú ẹ̀rùn rí àti gbàwẹ̀ inú òjò rí kódà tá a bá tó àwẹ̀ tí wọ́n January rí àwẹ̀ tí wọ́n February rí December April June August May àwẹ̀ tí wọ́n gbogbo oṣù ìkárí Christmas ò lè bọ̀ ọ́bì kankan ju December lọ torí pé wọ́n design yẹn ni Ọ̀ṣun ò lè bọ́ síbà kankan ju àsìkò August kankan yẹn lọ torí pé wọ́n dìsáìdì ẹ̀ ní ṣùgbọ́n Islam kì í sẹ́sì jẹ́ dìsáìdì ní là ń sọ ọmọ lónìí nìsí pẹ̀lú àwọn ìjọba wa pé àtàbà lọ hajj báyìí ọjọ́ kan oṣù náà ni tẹ́ẹ̀ bá dé hajj tẹ́ ń sọ kalẹ̀ àràfọ̀ báyìí ó ṣeré lọ mọ́kàlì kọ̀ọ̀lá hajj torí àhájú àràfà àràfà náà ni àràfà náà ni ṣé Jerusalem wà níbẹ̀ wọ́n ni àwọn kọ̀ọ̀kan dé àwọn kọ̀ọ̀kan gbéra táwa ni ṣe gẹ́gẹ́ nù báyìí pé bí ṣe dé ni ṣẹ̀ṣẹ̀ gbéra ọjọ́ wo gẹ́gẹ́ wá ní spẹ̀sífíìkì ọjọ́ ẹ̀sìn yẹn kò sí lẹ́ǹtì àbí bírẹ́dì lẹ́gbàá lọ ní nobody knows Ramadan kọjá pé ìmọ̀ béèyàn fọ́jú yọ ọmọ béèyàn di tí yọ ọmọ béèyàn tilẹ̀kùn yọ ọmọ kò sí lè yẹn sálọ lórí ayé Ramadan Ramadan ọmọ ẹ̀jẹ̀ so in terms of globalization Islam nìkan lẹ̀sìn tó pàṣẹ and global way of greeting salama aleikum kò sí pé ìgbọ́ ó gbédè kan tó bá ti pàdé mùsùlùmí sàlámà lè kù mọ́ ṣàlá ó ti mọ̀ pé mùsùlùmí ni bá àgbélé ara wa bàbá fẹ́ kírun àlùwàlá bákan náà Allahu akbar bákan náà fátíà kan náà rùkú kan náà sùjádà kan náà àtàyà kan náà sálámà kan náà bẹ́ẹ̀ sì yàtọ̀ sí àwọn tá àgbélé ara wa yẹn bẹ́ẹ̀ dé Ghana tó gbélé Ghana tí wọ́n jọmọ Yorùbá tásìkò òru bá ti tó kò sí pé ah, ọgbà o fátíà ti ń bi ìmọ̀tò alágbára o alhamdulilayi rabbil alamin ọlọ́run sì fàfẹ́ ti ṣẹ́gbẹ́ bíi pé yóò sì rí bákan lẹ́nu èdè tó yàtọ̀ sí tó tí ń jáde lẹ́nu wọ́n yàtọ̀ síra wọn ìdí jáde lẹ́nu tí tí tí yóò bá bá dúró ẹ̀ tí bá wo yíbo pé àkẹ́ àlè ọ̀pọ̀lọpọ̀ pàpà yóò máa yẹ̀yẹ́ ṣùgbọ́n tó bá ti dásìkò òru ọlọ́run ó sì lo jàlálà rẹ̀ agbára rẹ̀ ìjọkànso rẹ̀ èmi nìkan mo lè ṣe rẹ̀ yóò sì yá wọ́n padà yóò sì rí bákan náà fáátì àwọn sì rí bákan náà ní èdè tó yàtọ̀ sí àwọn tára tó pé kí àlẹ́ yìí wì tó pé kí ilẹ̀ yìí náà wì lédè yóò sì dásìkò òru àtàyàwó ò sì yàtọ̀ fatia sì yàtọ̀ èyí ọ̀wà náà mele mẹ́lẹ́ ìlẹ́sìn ah, ọlọ́run dákun mọ́ mu akú òun bẹ̀ ẹ eh, mẹ́jẹ ṣètàlẹ̀ wa mú sàánú wa wa wa gbogbo àwọn arúgbó tí wọn bá lágbára àti gbàwẹ̀ wọn bọ aláwẹ̀ ní oúnjẹ ló ti sàárẹ̀ ti gbogbo ẹni tó bá pé aláìsàn ni àwọn àìsàn tí bí àwọn nǹkan pé kí nǹkan yẹn yóò máa fáláwẹ̀ lóúnjẹ ẹ̀ẹ̀kan bóyá sáàrì ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ arìnrìn àjò tí wọ́n bá lè gba wọ́n fi àwẹ̀ ẹlẹ̀ wọn ò ní bọ́ aláwẹ̀ ti tó tó wọ́n wọn so gbogbo àwọn obìnrin tó bá lóyún yóò bọ́ aláwẹ̀ ní kiri pé Ah, ah. ọlọ́run perfect islam wọ́n àná olúùkú ìfún obìnrin tó bá lóyún yóò ṣe àgbà àpàdà ìgbóni ọ̀pá padà ńgbà bá sọ pé kún oru oyún fóṣù mẹ́sàn-án tó bá kéré tán yá kún tọmọ fọ́dún méjì àwẹ̀ ni yá àpàdà àwẹ̀ ọdún mẹ́ta èèwọ̀ ni obìnrin olóyún yóò fà láwẹ̀ ló ń jẹ ni tí bá ń tọmọ lọ́wọ́ yóò fà láwẹ̀ ló ń jẹ ni wọ́n àní yóò gbà padà bọ́mọ bá kò lè gbà so ọlọ́run ò sì mú ẹ̀sìn wá torí kó lè jẹ́ dààmú ti perfect ẹ̀ àìmọ̀kan ní so bó ṣe rí nu àjò nìkan ní ọ̀dà tiẹ̀ padà ní ọ̀dà àwẹ̀ pé ọgbà àwẹ̀ padà tó bá tìrìn àjò rẹ̀ dé abẹ́ni tó bá jẹ́ pé àìsàn tó jẹ́ ọjà àwẹ̀ pé ó nígbà tí ó sì lọ kò ní fáráwẹ̀ tó bá ti gbádùn tán táwẹ̀ bá lọ tán yóò ṣùgbọ́n arúgbó kọ́ ẹ pé so sọ́lọ́ ń tó lòun fún arúgbó ní ramadan tọ́jọ́ rẹ̀ yẹ ní ọ̀wà máwẹ̀ kan wá tí wọ́n á pè láwẹ̀ arúgbó ibi tó yẹ ká ti kí èsẹ̀ sínú àwẹ̀ arúgbó sẹ́fẹ́ pa wọn ni ìdẹ́ bá ti bá a débi pé ọlọ́run bá ti ní kí dúdú ó di funfun mọ́ lórí tó bá wọ náà lẹ́bí lórí ẹ̀ burú ni wọ́n náà lẹ́bí lórí bẹ́ẹ̀ pé a ah, ọlọ́run sì sàánú rẹ ní báyé ṣe dàrú tó yìí irun dúdú sì di ọ̀dàgbà ọwọ́ forty ọwọ́ fifty ọlọ́ọ̀ni sixty ọ̀ọ́ka seventy o tún wá ń sẹ̀ ah, o tún ń sẹ̀ o seventy o tún sọ pé bọ́bá lè dàrú ibi tó bá bà lẹ́fún tó bá bà lẹ́fún láago mélòó àdébìrì tẹ́ bá ti rágbàlagbà ní oná orí rẹ̀ burú ni kí ló dé wọ́n ní ah, ọlọ́run ò nílò ní tọ́lọ̀ bá nílò kò ti ní jáwọ́ bọ́ọ̀tẹ̀ pèsè rẹ̀ ní í ṣe tọ́lọ̀ wò tún lágbára yìí mọ́ tọ́lọ̀ ń sì lágbára yẹn pé bọ́bá lòun ò sẹ́mẹ́rà ọlọ́run gba sí pé kò sẹ́mẹ́rà ní ìṣẹ́bí islam là ń ṣe àní islam yẹn jù fún wọn kọ́bùlà àmọ́ akọ́ àgbàlagbà ń bi pé ní ìlé sẹ́ǹsì máa fẹnu ṣe àgbàlagbà wàlọ́ọ̀yà àti lágbàlagbà sọ́yà pé abẹ́ òlé mọ́ àmọ́ ń wọ́n mọ́ wàlọ́ọ̀hì mo fi ọlọ́run wa búra bàbá àgbàlagbà kan bẹ tọ́ ọlọ́run ọmọ bí ṣùgbọ́n lówó lọ́wọ́ dáadáa wàláhì ó wá máa ń pe yóò àmọ́ fáwọn obìnrin lówó wọ́n àmọ́ wọlé yóò àmọ́ ni wọ́n máa wá yóò sọ fún pé òun àlágbára àti sẹ́mọ̀ ṣùgbọ́n wọ́n máa fọwọ́ bá ọ ṣe níbi tó ti jàlábà rẹ̀ ni àgbàlagbà ẹ dáwọ́ ilé ní etí tọ́ ọlọ́lọ́mọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ rẹ̀ so kálọ̀ sáà ni wà kọ́ bàdúrà wa wọ́n ní ká jẹ sàárì ànẹ́bí lọ́lọ́ tó fi ládàá bẹ̀ níbi tọ́lọ́ fẹ́ràn wá dé ṣé bẹ́ẹ̀ kó níbẹ̀ bá lè jẹ sàárì ẹjẹ́ bẹ́ẹ̀ bá lè jẹ ẹmẹ́jẹ ẹ̀sá ti gbà wẹ̀ torí pé kò ní ìdìnira fún àwọn tó ní ká jọ ọlọ́run tó ní ẹ̀jọ̀ ẹjẹ sàárì ọ̀dà ètò fún ládàá sàárì lọ́tọ̀ bónọ́ọ̀sì ẹ kò lọ lẹ́nu ni ẹ̀rọ mi jẹ́ torí tèmi ó wá dá yára sínú ebi ó ti mọ ẹ̀pá yẹ tètè sínú sẹ́ni pọ́lọ̀ ń tóbi ó tó kí lọ́kọ́ lọ́bẹ̀ bá ọba àbẹ̀ wa ó ní àjẹsàrí ó tó wá ń dábàá bẹ́ jẹsàrí ká má tètè jẹ so sàrí aago ká aago méjì aago mẹ́ta aago mẹ́rin èsì sàrí kì í ba ìgbà tí àlùfáàjà rí ikú ibẹ̀ lẹ́ńtò pé ẹ breakfast náà ní sẹ́ni pọ́lọ́ láàánú wa wọ́n ní gbọ̀ òsì ní òòlà lẹ́bi bá sáré bá jẹ sàrí ìgbà tẹ́yẹ̀ lè ka áyà fifty nù tásìkò òun àṣùbà òfin tó ànẹ́bí tó ní tó máa ń jẹ sàárì láàrin ipá ànẹ́bí jẹ sàárì sásùbà èyí ó lè ka fifty verses of the glorious Quran ṣe pé ó kéré gẹ ó súnmọ́ ìgbà tí àlùfájà rí mọ̀ wọ́n á nígbà ànẹ́bí àtàtì àtàjìn filifitọ́ káyìtì sínú tóòrùn bá ti ń pọ̀ báyìí slave ẹ̀yìtì sínú ṣe pọ́nà ń sàánú wa wọ́n àti sàárì àti sínú ọlọ́run forí bẹ̀ fún wa ẹ wá mẹ́jà gbàgbé o àsìkò sàárì àdúrà máa ń gbàgbé o kálukú ọmọ bèrè tó bá fẹ́ o téèyàn bá wọnú ramadana tí ramadana bá lọ téèyàn ò lè kú lóore tí ò lè kú lẹ́sìn á ìsìlámù rẹ̀ mẹ́hẹ̀ torí pé àsìkò gbàdúrà ti pọ̀ jù àsìkò káwọn máa ń jẹ sàrì lọ́wọ́ gbígbàdúrà ń bẹ ò máa jẹun máa sọ̀rọ̀ ọlọ́dàkù ṣàánú mi o mùsùlùmí máa ń sọ̀rọ̀ tí bá ń jẹun kèfèrí lè sọ̀rọ̀ tí bá ń jẹun kẹ́wọ̀n máa jẹun kọ́ máa sọ̀rọ̀ súnánù màjúra súnánù màjúra ni àbádọ́ súnà ni ní tí ẹ ti pamẹ́lẹ̀ tó ẹ ká gbé dìde tọ́lọ̀ wọn tó bá jẹ ẹ̀yọ́ máa ṣe súnà màálù bẹ́ẹ̀ bá jẹ sàrí lọ́wọ́ kọ́ máa tọrọ àdúrà tó wá fẹ́ nítorí ìlànà ọlọ́run kò lè tó bá ń fún wa ṣé bẹ́ẹ̀ bá wọn àsìkò tánàbí kà fún wa àdébìrì tó jò bá kù ẹ bẹ́ẹ̀ sàdúrà sọ́wọ́ ẹsẹ̀ lọ sàdúrà láti tí ọ̀rọ̀ akú ẹ̀kọ́ àdébìrì bá kùkù ajẹ́ bá kọ ẹ máa tètè tọrọ tẹ́ fẹ́ ọlọ́run ó fún yín ṣáà àwọn ajẹ́ kọ́ kí wọ́n máa wẹ̀rẹ̀ adéwọ́n gbẹ́dẹ̀ àkùkọ́ ńkọ́ tí ọ̀wà kọ́ máa ń kọ́ àdébìrì lásìkò tó kọ gẹ́gẹ́ o ó rí màláìka ni àkùkọ́ ò ní kọ́ láì rí màláìka àsìkò yẹn tètè pákéjì àdúrà yìí náà ọlọ́ mẹ́lẹ́kà wọ́n gbé lọ́dọ̀ ọlọ́ lókè ọlọ́ àrẹ́bì fẹ́ràn wa so mélòó la fẹ́ sọ fọ̀rọ̀ àrẹ́bì náà àtìṣe tó ní sí wa àti wàhálà tó kórí wa ṣe táwa ń ṣe pé ìtí ọ̀wá nídìí làwa ń ṣe ìtí ò nídìí táwa mọ ní abẹ́sẹ̀ mòlúdì torí àdúgbò àwọn ọmọ ẹ̀rọ yìí torí àdúgbò àwọn ọmọ ẹ̀rọ yìí torí àdúgbò àwọn ọmọ ẹ̀rọ yìí kò kírun o àsìkò òru tó bá wọn lórí rẹ̀ owó onídìde o obìnrin náà máa kọ́ni lójú níwájú wa o abẹ́sẹ̀ zikiri báwa kan ní ṣe àsìkiri ọ̀yà sẹ́yìdá aláfẹ́sẹ́lẹ̀ aláàgùnkùn ẹ̀rọ kọ́ gbọ́ wọ ètò yìí sẹ́yìdá lóhùn àsìláfẹ́rà rẹ̀ bí sáré bí máa gbóhùn obìnrin olómi àsìláfẹ́rà rẹ̀ bí kálukú ní ó gbóhùn wa ojú agbó pé a máa exchange wọn náà ìbọ́sẹ̀rí mo wí fún yìí tẹ́lẹ̀ tọ́ sọ́wọ́ pé tọ̀dọ̀ mi ni gbogbo alátìjẹ̀gbẹ̀ gbogbo alátìkàrẹ́rẹ́ tèmi gbé wá látòye òdòrè tèmi gbé wá láti fọ́nrì ìjẹ́ dákọ̀ lù mí ọmọ mi pé lu olùmọ̀ dákọ̀ wọ́n máa tọ́ sọ́wọ́ ọmọ ẹ̀kṣẹ́ǹjì o sáré bílò ẹ̀bù ọ̀yà kòkòrò tì sáré bílò ẹ̀fẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ sáré bí ìfẹ́ rí mùsùlùmí fi ń jẹ́ ògùn ó sì ní mùsùlùmí lò ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ mùsùlùmí sí gbẹ́rẹ́ ìgbàdí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn o òkà ń bẹ lọ́wọ́ wọn o òkà fúsanrí wọ́n pọ̀ fọ̀wọ́ tó pò lé o wọ́n lọ́ ìwọ́n pọ̀ fọ̀wọ́ tó pò lé o wọ́n máa ń fobìnrin síra wọn lálejò pé àwọn ṣéwà tó dé gbogbo ẹ̀yọ ọmọbìnrin yìí ẹlọ́mọ bá ṣéwù kò sí síra yín lálejò fún sẹ́sìnù ẹjẹ́ méje wọ́ta làlátù kádìrì àwẹ̀ lábẹ́bẹ̀rẹ̀ ní ìsìn ẹwà máa rí pósítà làlátù kádìrì mọ́ àwọn ọmọjọ́ làlátù kọ́dì tánàbí gẹ̀gẹ̀ ọmọjọ́ tó bọ́ sí tánàbí sábà pé ọlọ́run chálì last ten day of Ramadan last ten days of Ramadan ní ibi ìkẹ́lú ẹ̀ lọ́sàkọ́lù sí specific day àdébí ọ̀mọ́ ẹyọ kan ṣoṣo táàbí tọ́lọ̀ ń fi ànábì wípé àlàlẹ́ ah, tó kọ́ nílé òní ni táàbí fẹ́ jáde lọ báwo èèyàn ọlọ́run mú àìrójú bá láti lọ sọ fún wọn ìjà ní parí tí lẹ́yìn fi mọ́ kẹ̀dẹ̀ rẹ̀ wàláhì ẹyọ kan ṣoṣo nínú gbogbo ìtàlẹ́bí bá so gbogbo àwọn kẹyẹ àmọ́ mọ́jọ́ mú àwọn ọ̀tẹ̀ ilé àlága ilé ọmọ ẹ̀dáhùn ẹ̀yìn tẹ̀ ń dáwọ́ lóhùn ni làlátò kan yìí yẹ wà lẹ́ pósítà làlákọ̀ọ́ rẹ̀ rí ti wa wọn ti mú wọn làlá yìí láti kọ́ni ní tíya kiri ka twenty seven may ni o láti kọ́ni ní tíya kiri ka ni o láti kọ́ni tọ́ ẹ̀ka ni kó dóòlù lè rẹ̀ kó se tàbí káwọn mọ́sálásí lásìkò yìí ti káf ọlọ́dà kù sànù wa jẹ́ kẹ́sìn yé wa tẹ́sìn bá ti yé wa àní dààmú mọ́ bí àbùkátà wa gbàdúrà wa ilé wa kó lóore gbogbo tábì ṣe ramadan lọ́rùn lákò fún wa àlàáfíà tábì ṣe wa àásì tábì ṣe wa ìgbà aláyè tábì ṣe wa ìfọkànbalẹ̀ tábì ṣe wa mọ́jẹ̀lú ọ̀dà gbogbo ẹni tó ti ní tí ọ̀jẹ̀ ọlọ́mọ̀jẹ̀ ọ̀padà sáláì mímọ́ gbogbo àwọn tí wò tí ì ní kò jẹ́ wọ́n ní àwọn ẹrú ọlọ́run tí wọ́n bá wa ra àwọn èèyàn lọ́wọ́ tó bẹ́ àwọn èèyàn ti dá àpọ̀ sáríwájú àwọn àtàjà àfà wọ́n ti bàbá àmì tọ́ọ̀kì àwọn gbà àwọn àti ẹlòmíì oúnjẹ ní ògbé wá fún wa ẹlòmíì owó ló fi ránṣẹ́ sí wa gbogbo tí ká ló ti ṣe torí ìtọ́ lọ́n ọlọ́run dákun jẹ́ wọ́n bá wájú rẹ̀ dákun bá a fi sórí fún láyé bá a fi tọ̀mọ́lẹ̀ sínú sáré wọn níjọ́ pé dàkí àmọ̀ bá a fi mú ọkọjá lórí afárá sàrátì níbi táwọn yóò ti máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tí wọ́n máa já lóun náà ọlọ́run bá a mú ọkọjá kí wọ́n máa béèrè pé ibi tẹ́ ti lákọjá ńkọ́ owó kò ti kọjá èé wá ṣe aláwẹ̀ tó fún lóúnjẹ ni o ti kọjá èé wá ṣe zìnà tó rí tó màmá sí mọ́ ni o ti kọjá kí a lọ o ti kọjá kí lọ ra ṣe ní ojú akọjá afárásà láti máa lè ibẹ̀ lọ́pọ̀ ọkọ̀ ọmọ ti ṣòfò ibẹ̀ láti àkọjá ọlọ́wájú ọlọ́kọ̀ sẹ́ńtì òní ìdàbẹ̀ kọjá ní gbogbo èèyàn ṣùgbọ́n àlọ́ mìíràn déwájú ọlọ́run ní harasa tayọ́ máa bèrè pé ẹ̀dá kò afárátí arágbà bẹ̀rẹ̀ o ti kọjá kí alóde nígbà tó sì gẹ́rẹ́ mẹ́rin o ti kọjá ó dè tọ́ lọ dáná sóni o ti kọjá àlíwù sùúrù yóò sì jẹ akégbè sẹ́nu ọ̀lẹ́ báyìí ẹ wà fi ìgbálẹ̀ ìjábẹ̀ sí ẹ̀dá kò kíkiri ó lè bá a ṣe náà gbogbo ẹ tó bá nílé kọ́ lọ já láàárọ̀ yìí kí làkè ìgbé wà lẹ́nu ọ̀nà mùsùlùmí kí làjèrè àjèrè tọ́tọ̀ lè fi bomi kí ni wà lẹ́nu ọ̀nà mùsùlùmí kí ìjábẹ̀ wá kó lè ọmọ bà wọlé subhanallah ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ sọ́ra ń bẹ́ o ọlọ́wọ́ kò wá sànú wa o lè já tiẹ̀ kọ́ pé mi máa bá já lágbára ní tí ò lè ju ká ó lè wọlé rẹ̀ mo wá lọ kì mo sì mọ̀ pé ó ní àwọn nǹkan lẹ́nu àwọn ajáde mo ní oníyàn ẹ wò kì ah, ó gbogbo ẹ̀ ní jaja ah. mo ní ọ̀dà ṣe bó wọlé wọlé lóòótọ́ ó ọmọ àjà kí nǹkan kan mọ́ gbogbo táwọn bẹ́ẹ̀ ti dẹ ó ti di jẹrẹjẹrẹ ó ti di èlùbọ́ ó ní ó ti di pàǹtí ó ní a ó ti di orí kíní kan a yóò jù kò ní túmọ̀ orí ejò á máa dórí ejò ni bórí ejò bá ti kó lọ́rùn rẹ̀ kò sóró lẹ́nu ẹ̀ mọ́ wọn á bọ forí ọká ṣe nǹkan ìwọ́n náà orí ọká méje lánàá ṣé ó jọ́ ká ọlọ́run ṣàánú wa gbàdúrà wa bí àbùkátà wa léwa kú lóore léwa kú lẹ́sìn léwa kú lọ́pẹ́ léwa kú gbàdúrà aláwọ̀ sọ́lẹ̀ alá muhammadu wa sálẹ̀ muhammadu wa alá muhammadu wa bárikà muhammadu kàmá sọ̀lá ìtawà rahim wa bàrọ̀kà alá ibrahim wa alá alí ibrahim fìlà alamina innaka hamidu majidu subhana rabbika rabbi izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi